ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Ògo Ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín jí sport nine owó ṣe àdàdé fi wá kó tó di pé mo tún fi bàbá hàn lẹ́lẹ́kejì ẹ jẹ́ kí n sáré kọrin kan fún bàbá. bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fẹ́mi bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa ẹ mọ̀ ní tí mo ṣe kọrin yẹn nítorí pé látìgbà tí mo ti mọ bàbá tí mo ti ń bá wọn rìnrìn àjò pàápàá tí wọ́n ti di oníbàárà wa nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn mo rí i pé ní tòótọ́ Ọlọ́run lo bàbá kò dẹ̀ sí ìgbà tí bàbá bá wá tí ẹ̀rí tó nípọn àwọn ẹ̀rí tó le koko tí òkè máa ń tẹ̀ torí pé àdúrà ẹnu wọn ó máa ń borí ogun tó ṣe kíni ogun tó ń gbó bí orógbó àwọn ogun tó le koko àwọn ogun tó ń wá òkè ìwọ náà bóyá tẹ̀ tí wọ́n wà báyìí tó bá darapọ̀ lórí ètò ilé ni mo fi ń pé lórúkọ Jésù Kristi tó bá ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹnu bàbá àti àṣẹ tó fẹ́ tẹ̀lé ogun tó le koko nú ayé tiẹ̀ náà gbogbo ogun tó ń fọjọ́ orí ẹ̀ ṣòfò tó lónìí gbé nǹkan ìṣe yẹn lórúkọ Jésù Kristi aṣẹ́nu bàbá àti ọ̀rọ̀ tó máa jáde látẹnu wọn ó máa ṣe kí ni ó máa ṣẹ́ wọlé lódìdí. ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé ìdí tó fi nílò Ọlọ́run Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa Ọlọ́run ìfẹ́ ni ó fẹ́ràn rẹ ohun tọ́lọ́run kórìíra ni ẹ̀ṣẹ̀ hmm. Ọlọ́run ìfẹ́ ni gbogbo ẹ̀dá tí ọlọ́run dá láyé ọlọ́run fẹ́ràn so ó nílò láti mọ̀dí tó o fi nílò ọlọ́run yìí ohun àkọ́kọ́ ni wípé ọlọ́run ìfẹ́ ni gbogbo eré tó ń sá láyé gbogbo tó fẹ́ dà tó fẹ́ jẹ́ àbò tó ti jẹ́ lọ́jọ́ kan o máa jọ̀wọ́ gbogbo ẹ̀ so ó wà ó ní ó wà very very important fún ẹ láti tètè mọ̀ wípé o ní láti mọ ibi tó ń lọ lẹ́yìn ayé ayé kan wà lẹ́yìn ayé yìí òun lolúwa ṣe ní kí n padà wá sí orí gbogbo kí n wá polongo fáwọn ènìyàn ìdí tó fi nílò ọlọ́run bàbá màmá ibo ló fẹ́ parí ìrìn àjò rẹ sí o nílò láti bira ẹ ibo ni mo fẹ́ parí ìrìn àjò mi sí mo fẹ́ dẹrù mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ dogun gbọ́ mi sà ìwòrìwò láwáyé ìwòrìwò ládẹ ń lọ kò sóhun tó kó jọ gbogbo tí ẹ̀dá bá kó jọ láyé ẹ̀ máa fi sílẹ̀ lọ́dún gbàdúrà má tó fẹ́ kó ṣègbé lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó tú ẹ sí. àmín lórúkọ jésù. ẹ ní ṣègbé. màmá tó ṣe àmì lórúkọ bàbá máa jẹ mímọ́ ẹ ò ní ṣègbé. bàbá tó rí àmì ṣe lórúkọ jésù ẹ ò ní ṣègbé. àmín lórúkọ jésù. embrace the love of God súnmọ́ ìfẹ́ ọlọ́run gbàá ọlọ́run fẹ́ràn rẹ̀ bí gbogbo ayé bá kọ ẹ̀yìn sí ọ mọ ilé dájú wípé ẹnìkan wà tó dá ayé àti ọ̀run tó ṣe ìṣẹ̀dá rẹ ó fẹ́ràn rẹ ọlọ́run fẹ́ ìdí tó fi nílò ọlọ́run ni pé ọlọ́run ìfẹ́ ni ìdí kejì la fi nílò ọlọ́run yìí ọlọ́run yìí òun ló ga jù tó tóbi jù lọ òun ló tóbi jù kò sóhun tẹ̀dá wá láyé tí ò sí lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ òun ló dá ayé òun ló dá ọ̀run òun ló ní ọrọ̀ òun ló ní ohun gbogbo tó wà nínú ayé nígbà tó o bá ti lẹ́ni tó lọ rọ̀ kí ló wá sunkún tó ń wọ́rọ̀ kiri fún o nílò láti mọ ẹni tó ní gbogbo ipá àti agbára hmm. tí ẹ̀dá bá ti wà nínú ọlọ́run ẹgbọ́n mi sà ó gbogbo tí ọlọ́run dá ó máa ṣe kí ni ó máa tẹríba fún ẹ̀dá bẹ́ẹ̀ kò sí ohun tó ń fẹ́ tí ò sí lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹlòmíì torí pé ó ń wọ́mọ kò síbi tí ò tí ì tójú bọ̀ hmm. ẹgbọ́n mi sà gbogbo bí tẹ́ ń lọ yẹn jésù kristi ló lè ràn ẹ́ lọ́wọ́ òun ló lè gba ipasẹ̀ rẹ̀ dé ọ̀dọ̀ bàbá kò sí tó ń wá kiri wọ́n lómi wọ́n ti gbá gbágbá wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ẹlòmí wọ́n ti gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba mọ́tò kò sí tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ gbọ́ mi ọlọ́run ò bẹ̀rẹ̀ fún nǹkan kan lọ́wọ́ rẹ̀ ohun tó fẹ́ ni wípé ìwọ ṣáà ti súnmọ́ ìfẹ́ rẹ̀ kó gba ìfẹ́ rẹ̀ sí ọkàn rẹ̀ kó o dẹ̀ jọ̀wọ́ gbogbo fún òun lọ́ba tó ní gbogbo ipá agbára òun ló ní èèyàn lè sùn lẹ́nu kó dẹ̀ jí lọ́la kó dolọ́rọ̀ ẹ wo dáfídì ta ló mọ dáfídì inú igbó ló wà tó ti ń ṣọ́ ẹran ṣùgbọ́n torí pé ọlọ́run ní má jẹ̀mú fún mọ́tẹ̀ ó súnmọ́ ìfẹ́ ọlọ́run ẹ wo ògo tó lò láyé ó rí ògo lò ẹ wo jósẹ́fù ẹni tí àwọn ọmọ bàbá àti ọmọ ìyá tí wọ́n dà sóko ẹrú pé kó lọ kú sẹ́rú ẹ wo bí ọlọ́run ṣe mú jáde kúrò nínú túbú nítorí pé ó dúró pẹ̀lú ìfẹ́ ọlọ́run ó gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà ní àhámọ́ tí ayé sọ pé ògo yóò ní farahàn mo gbọ́ lórúkọ olúwa. ẹ káwọ́ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi ọ̀wọ́n yín àti àlejò mi pàtàkì tọ́lọ́run pè tọ́lọ́run yàn tó dẹ̀ ṣe lógo àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run àti wòlíì àgbà tòótọ́ ọlámilẹ́kan ọláfàgbẹ́. ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹni ìdí tó fi nílò ọlọ́run òun lọ́ba ọlọ́run ìfẹ́ ohun àkọ́kọ́ tá a sọ ni ohun kejì òun lọ́ba tó ní ọwọ́ ńlá ti fi ń yọni nínú ọ̀fìn ayé ohun kẹta ni wípé o mọ orúkọ rẹ kò sí ẹ̀dá tó wà láyé tí ọlọ́run mọ orúkọ wọn bó o wà nínú ìwò ilẹ̀ ohun gbogbo tí ọlọ́run dá lọ́lọ́run mọ̀ kò sí ohun tí ọlọ́run dá tó ju ọlọ́run lọ so bàbá màmá gbogbo èyí tó rò wípé báyà ayé dá ẹ sódì kolobo gbọ́ mi bàbá tó bí ọ lè kọ́ ìyá tó bí ọ lè kọ́ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run kan wà tí kì í kọ ẹ̀dá ayé igi lè bàjẹ́ kó kọjá àtúnṣe ayé ọ̀pẹ lè bàjẹ́ kó kọjá àtúnṣe ayé ènìyàn kì í bàjẹ́ kó kọjá àtúnṣe lọ́wọ́ ọlọ́run o gbọ́dọ̀ mọ̀ wípé o mọ orúkọ rẹ he knows you by your name hmm. so ọlọ́run tó mọ̀ ẹ́ nípa orúkọ rẹ ó ti ṣe àwọn ètò bí ayé ẹ ṣe máa ní ìtumọ̀ bí ayé ẹ ṣe máa wọ inú ògo lọ ó ti ṣe ètò gbogbo tó ń bá kọjá tó ń là kọjá yìí kò ọlọ́run ò nípìn pé kó pa ọ́ kò lè pa ọ́ ọlọ́run ò nípìn pé kó má fulfill promises yẹn bọ́ mi gbàgbọ́ nínú ọlọ́run yìí wípé o mọ orúkọ rẹ ó pe dáfídì nípa orúkọ hmm. bẹ́ẹ̀ ni ó pe jerimaya ó ní jerimaya kó o tó jáde ni mo ti mọ̀ mo fi ọ́ sínú ìyá rẹ̀. èmi ni mo sọ ẹ́ di wòlíì káàrí gbogbo àgbáyé gbọ́ mi ọlọ́run morúkọ rẹ̀ ó tiẹ̀ pé nìkan nínú bíbélì ó porúkọ ẹ̀ ní ẹlikáyà ó ní ẹlikáyà ọmọ ìkálà ó pè orúkọ bàbá ẹ̀ ọlọ́run gbogbo dá mi tó bá gba ìfẹ́ rẹ̀ tó gbàgbọ́ nínú ọlọ́run yìí tó dẹ̀ fi ìgbàgbọ́ rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó morúkọ àwọn ẹni ẹni ìkà wọn ò lè pé wọn lórí pẹpẹ òkùnkùn kó dáhùn. ìyẹn ni àǹfààní àkọ́kọ́. gbogbo ẹni tí ọlọ́run morúkọ wọn oṣù àbájẹ́ kì í forúkọ wọn ṣèṣekúṣe bí wọ́n bá pe orúkọ ẹ lórí pẹpẹ òkùnkùn tó mọ ọlọ́run iná àti àrà ọlọ́run ló gbọ́dọ̀ dáhùn hmm. ìyẹn ni wípé gbogbo ẹni tí ó bá ti gba ìfẹ́ ọlọ́run gbọ́ tó dẹ̀ gba ìgbàgbọ́ tó dẹ̀ fi ìgbàgbọ́ sínú ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ tó dẹ̀ mọ̀ wípé ọlọ́run morúkọ rẹ̀ orúkọ rẹ̀ wọ́n á morúkọ ẹ lórí pẹpẹ àkùkù kan wọ́n lọ ṣe wọ́n kàn dára wọn láàmú ni. bẹ́ẹ̀ni hmm. gbogbo ìgbà tí ẹ̀dá bá ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run morúkọ ènìyàn ó kejì tó máa ń ṣẹlẹ̀ ni wípé a máa jẹ àwọn àǹfààní divine provision. arúgbó ọjọ́. bẹ́ẹ̀ni àwọn tó ti ẹ̀ bèrè fún. àwọn ìpèsè ara láti ọ̀run wá. bá a ní ìpèsè tó dẹ ẹ wọ bí sà gbogbo ẹ̀dá ló ń ṣiṣẹ́ láyé lóòótọ́ ó ń gba sálárì ṣùgbọ́n tó o bá jókòó tó o lè ronú tó o lè ronú kanlẹ̀ wọ́n á rí pé kì í ṣe sálárì yẹn ló pọ̀ ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni because sálárì tí wọ́n fún ẹ ó tó ń jẹ́ ju sálárì yẹn lọ ṣùgbọ́n ipò nìyí tó tún kù tó ń wọlé yẹn bọ́lọ́ ti ń wá ọwọ́ ọlọ́run ẹni tó mọ gbogbo ẹ̀dá tó dá òun ló pèsè fẹ́ dá ohun tí ẹnu máa jẹ tẹnu wọn fi kú Ọlọ́run ti ṣe ẹ ọ̀rọ̀ jáde gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìkóríta yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìkóríta tẹ́ ń tọrọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìkóríta tẹ́ ń sọ ẹkún lórúkọ Jésù Ọlọ́run tó borúkọ ní lórúkọ Jésù ó yá kó ṣe ọ̀hún fún un. àmì lórúkọ Jésù Kristi. kó ṣe ìpèsè. àmì lórúkọ Jésù. mo ní màmá lórúkọ Jésù ọmọ tó rà admission ìrànlọ́wọ́ Ọlọ́run ó yá kó dìde fún ọmọ yẹn. àmì lórúkọ Jésù Kristi. màmá yẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run morúkọ yìí bẹ́ẹ̀ ni ìdí tá a fi gbọ́dọ̀ mọ̀ nìyẹn o ìdí tá a fi nílò ọlọ́run yìí ni ó mọ orúkọ yìí ó mọ ìyìn torúkọ torúkọ ó mọ ìdílé tẹ́ ti jáde ó mọ bàbá tó bí ó mọ ìyá tó bí ó mọ gbogbo ìrìn àjò tá a máa rìn láyé bíbélì pè ní alpha àti omega. ẹ kẹ́ mo padà sí ètò wa ètò yìí mo sọ lẹ́ẹ̀kan mo ní kẹ́ má ti lọ tàbí yálà bí ó ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe kẹ́ má ti ṣe nítorí pé abala tá a dé yìí ni abala tẹ́ máa ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa orúkọ ìjọ wọn lẹ́ẹ̀kan sí àti pàápàá ìṣòro ọjọ́ mẹ́ta mẹ́ta tó máa ń ṣe ní ọjọ́ kẹtàkẹta tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan lè máa ti ní àǹfààní láti mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa ẹ̀ bàbá wa óyá. ohun tí mò ń sọ ni wípé o nílò láti mọ ọlọ́run yìí ọ̀nà tó máa gbà mọ́ ni o ní láti gba ìfẹ́ rẹ̀ ọlọ́run ìfẹ́ ni ó fẹ́ràn rẹ̀ ó mọ rẹ̀ ó ní ọwọ́ ńlá. Bẹ́ẹ̀ òun lọ Ọlọ́run tó ń pèsè kò sí ohun tí kò lè ṣe ṣùgbọ́n ó wá gbé ètò kan sílẹ̀ fún wa hmm. fún gbogbo ẹ̀dá ènìyàn níbikíbi tó o bá ti ń bọ̀ gbogbo ọjọ́ mẹ́ta mẹ́ta tó parí oṣù ni hmm. a pè ètò yẹn ní àṣálẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára hmm. Holy Ghost and Power Night ọjọ́ mẹ́ta mẹ́ta tó parí oṣù wo bí oṣù tá a wà yìí twenty eight twenty nine àti thirty ìṣòro ni hmm. wá bá a kiri ṣoore aláàánú jùlọ ẹni tó ní ipá àti agbára wá bá a pàdé wá bá ọlọ́run ìfẹ́ ìpàdé ọlọ́run tó fẹ́ràn ẹ débẹ̀ tó kúkú oró fún ẹ wá ra ẹnu ẹ kó o fi bá a sọ̀rọ̀ hmm. kó o sọ ohun tó o fẹ́ fún ohun méjìlá ń lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà bó o bá bọ̀ mú ìgbàgbọ́ ẹ̀ dání lẹ́kọ̀ọ́ láfarekọ́lá lólóore o mi ò ní ohun tí mo fẹ́ ṣe fún ẹ o má wà ní wá o gbàgbọ́ kó máa wá Jésù Kristi olóore bọ̀ òun lọ bá tó lè ṣe ohun tí ẹ̀dá ènìyàn ò lè ṣe. níbikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ipò láti fẹ́ ṣe a nínú ìjọ Day Spring Heritage Christian Church of God Day Spring Heritage Christian Church of God níbo ló wà nọ́mbà twenty seven stroke twenty nine fọlọ́run ṣọ́ ìbíkúnlé street heritage estate ní akute, akute. tó o bá ti dé òjòdú bá ga o ti dá àkúté àkúté wà ní bọ́dà Ògùn state àti Lagos state so gbogbo ibikíbi tó o bá ti pọ̀ ìwọ ti dé bága tó bá dẹ̀ jẹ́nu agége ló gbà bọ̀ tó o bá ti dé pẹ́ sinima wọ́n dẹ̀ dábúlẹ̀ ẹ̀gbá náà ló wà wàá máa gbọ́ àkúté àkúté wọ́n mú tó àkúté sọ fún wọn pé o lọ sí jésù tó o bá ti dákúté last post stop béèrè lọ́wọ́ ọlọ́kadà pé wọ́n gbé lọ sí heritage estate níbi tí day spring church wà hmm. wọ́n ti rá àwọn wọ́n ti páàkì wọ́n ti máa ráwọn èèyàn tó ń wọlé ọlọ́pàá gbogbo àwọn tó máa páàkì mọ́tò gbogbo àwọn tó máa ṣe àwọn ẹ̀ṣọ́ wọ́n ti wà lẹ́nu iṣẹ́ ọjọ́ mẹ́ta ni. Hmm, ìṣòro ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ìṣòro ni ó máa bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá a máa parí láago mẹ́ta torí àwọn tó bá ń lọ ibiṣẹ́ wọ́n lè lọ sinmi. ìgbaniníyànjú adẹ́wà níbikíbi tó bá ti pọ̀ yálà òǹkọ ibi tó wá jìnnà àbójú ẹ̀ lè jọ́yìn wa lóṣù yìí àbí oṣù tó pọ̀ plan plan èyí tó máa kẹ́yìn ọdún yìí máa le gan olúwa ti sọ fún mi ohun tó máa ṣe ọlọ́run ló máa parí ọdún yìí pẹ̀lú ayọ̀ pẹ̀lú wa etí gbogbo àwọn ènìyàn agbọ́rò ní ayọ̀ ìlú nàìjíríà gbà láàfíà gbogbo àwọn àtàṣeṣẹ́ láti january tẹ́ẹ̀ lákòjọ jẹ́ àjọ pàdé jésù hmm. àbò báyá lóòótọ́ ló sì wà níbẹ̀ agbára ọlọ́run sì wà síbẹ̀ wá pàdé jésù wá kiri sórí ibikíbi tó o bá ti pọ̀ báyọ̀ onílé òtọ́ ni o fẹ́ pè àbò fẹ́ prayer lẹ́yìn gbogbo program pé nọ́mbà tí mo fẹ́ fún ẹ èmi ni máa gbé màá dẹ̀ pray fún ẹ ohun tó olúwa bá ní sọ fún ẹ màá sọ fún ẹ bí wọn bá dẹ̀ sọ wọn olúwa màá sọ fún ẹ pé àlàáfíà fún ẹ àlàáfíà náà dẹ̀ ló máa jẹ́ fún ẹ so nọ́mbà tó máa pèrè zero eight zero. zero eight zero. two three. two three. five four. five four. six seven. six seven.